الحمد لله الذي يهدي لنوره من يشاء ويهدي من يشاء ويضل من يشاء والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله الإسلام ودين الله وتحقيقه هو الغاية العظمى من خلق الله الجن والإنس لأن العالم مملوء لأن العالم مملوء بالجاهلية والظلم والفساد والخلاف وبدأ الإسلام غريبا والغربة غربة ما جاء به الإسلام وغربة من أخذ به وعمل به وغربة قلة حملته وهذه الغربة عباد الله هي سبب السعادة في الدنيا والآخرة وهي نجاة من عذاب الله في الدنيا والآخرة عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء نسأل الله عز وجل يجعلني وإياكم من الغرباء إنه على ذلك قدير أدوبني ودولون وباوة ọlọ́wọ́n bá tí adúpẹ́ fún ọ̀nà lọ́ba tí ẹ máa ń pè ẹni tó bá wù ẹ̀ńtọ́lọ́mbà fi mọ̀nà kò sẹ́ni tí ó sọnù ẹ̀ńtọ́lọ́mbà sì ti sọnù kò sẹ́ni tí ó fi mọ̀nà adúpẹ́ Islam adúpẹ́ gbogbo ìmọ̀nà ọlọ́run lérí wa kọ́lọ́mọdé àtún padà sẹ́yìn kọ́lọ́mọsàájá máa tẹ̀síwájú lérí dáadáa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́ba nábì wa Muhammad kọ́ba gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rì fi díẹ̀ múlẹ̀ ìpè ọlọ́run ọba Allah onìkan náà lọ́ba tí a gbọ́dọ̀ sìn ọba yìí lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́n bá ní òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní ibadallah ẹ̀yin miami ittaqullaha ta'ala ẹjá lọ lẹ́sàlẹ́kùn bẹ̀rù ọlọ́wọ́n bá wa kásìlọ lè máa ipé al-islamu wa dinullah islamu náà lẹ̀sìn ọlọ́wọ́n bá wa kásì islamu yìí òun náà ní àṣeyọrí tó ga jù nílé ayé táwa yìí tó ọlọ́wọ́n bá dáwà fún kankan lẹ́yìn pọ́lọ́n dáwà nítorí islam islam wa òun náà ni ká tún ọkàn wa ṣe nípa ọlọ́run lẹ́yìn náà ká máa sin ọlọ́run ọba ní gbogbo ìgbà ká sì mọ wà rí ká máa ṣe dáadáa sáwọn èèyàn ká jẹ́ ní rè ká sì mọ wá jíjẹ mímu wa lọ́nà halal gbogbo ètò mọ́ tọrọ yìí kọlọmọ́sá jẹ́ ọlọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wa ilé ayé òkùnkùn ti bò dàrú látara àyùmọ̀kan òkùnkùn ti bolé ayé dárun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ́ ọlọ́run àti àbòsí ṣíṣe fáwọn ẹrú ọlọ́run ọlọ́run ọba aláwa gbé ìsìlámù wa kó máa jẹ́ ìmọ̀nà kó máa jẹ́ ìmọ́lẹ̀ nínú òkùnkùn náà ìgbà tí ìsìlámù wa dé ó bá gbogbo àwọn ará Mákà àti gbogbo àwọn agbègbè rẹ̀ ó bá wọn wọ́n gbà pé islam tó dé yẹn ètò mú wá ọ̀yàtọ̀ sí ìtàwọn ń ṣe etí islam sì mú wá yìí òun gangan ní okùnfà oríire tí ò ní jẹ́ kán jìyà láyé tí ò ní jẹ́ káyé wọn bàjẹ́ tí ò ní jẹ́ kán tún jìyà lọ́run anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ọlọ́run gbé islam fún pé kó wá ṣàlàyé rẹ̀ fún gbogbo aráyé wal gurbatu gurbatu ma islam ìgbà tí islam dé ọwọ́ bá àwọn ará maka lájòjì tí wọ́n ṣe ha ha ha irú wẹlẹ́lẹ́ wà górí bá tún mani amila mani akadabi gbogbo àwọn tí wọ́n gba islam jọ náà wọ́n di àjòjì táwọn ará maka ń pé ìwọ náà bá wa ṣe tán ṣe má ìwọ náà ti dára wọn ó ti di muslim bí islam ṣe ń jẹ́ àjòjì bẹ́ẹ̀ ni àwọn tó gba islam náà ń jẹ́ àjòjì wà amila bí gbogbo àwọn tí wọ́n dágbére fún gbogbo àwọn tí wọ́n ṣe tí ọ̀dá tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe tí islam ní ká máa ṣe àwọn náà iṣẹ́ yẹn nígbà wọ́n ti ń ṣe islam gidi ọba àwọn lájòjì wọ́n pariwo ha ìwélélé ìwélé tó ń gbédè ògúrí bọ́tú àwọn tí wọ́n wá gba islam náà nígbà náà àwọn ẹ̀tàwóró àwọn díẹ̀ torí pé gbogbo ohun tí islam ń pè wọ́n lọ́bẹ̀ ẹ̀mí wọ́n fẹ́ ètí islam ń pè wọ́n kó ń bẹ̀ ẹ̀mí wọ́n fẹ́ nǹkan náà ìpè ẹ má ṣe léyìn ẹ má ṣe léyìn ẹ má ṣe léyìn ẹ má ṣe léyìn ọ̀pọ̀ wọn lọ́fẹ́ má ṣe eléyìí ní ká má ṣe eléyìí ní ká má ṣe eléyìí ní ká má ṣe èèyàn díẹ̀ lọ́fẹ́ ṣe torí ẹ̀ ló ṣe bá wọn lájòjì pé ha ìtẹ́sí ń sọ ní pé àníṣe nǹkan báyìí mọ́ àníṣe nǹkan báyìí mọ́ afọ àwọn àbúrò rẹ̀ ìlàta lọ́dí ọlọ́run á ní ọlọ́run bá yọ́nu sí i wọ́n gbẹ̀gbà wá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n lànà bí ní bada al-islamu ghariba islam nígbà tó dé ó dé lájòjì wa sayaudu ghariba kama bada anábì ní islam ó padà wá tàn káàkiri ayé o àmọ́ tó bá dìgbẹ̀yìn ayé islam ó máa wá tàn díẹ̀ lérí ilẹ̀ àwọn tó bá wá ń ṣe islam yẹn nígbà yẹn islam tí wọ́n gbé dáńtán láwọn fẹ́ máa ṣe yẹn islam yóò máa strange yóò máa jájòjì fún àwọn ará ayé ìpè ah bá a ṣe ń ṣe kọ́ yẹn torígbà tí islam dé ọba wọn ní òkùnkùn ó sì tàn mọ́lẹ̀ sáyé àwọn yẹn gba islam àwọn yẹn gba islam káàkiri ayé àwọn yẹn ṣe dáadáa wọ́n ṣèjọba islam tí gbogbo orí ilẹ̀ ìfọkànbalẹ̀ wà lérí ilẹ̀ àwọn yẹn gbádùn àwọn èèyàn wọ́n bẹ nínú dùnnú islam ọmọ wa kásẹ̀ lẹ̀ díẹ̀díẹ̀ anábìrin tó bá tún wá dìgbẹ̀yìn ayé ìsìláàmù gidi àwọn yẹn díẹ̀ ni wọ́n máa ṣe yóò tún wá dájòjì pé à wọ́n bá wá ṣe yí tí à ń ṣe yí má wọ́n tún fẹ́ di àjòjì lọ́dọ̀ wa ẹ̀sìn àjòjì lọ́fẹ́ máa ṣe fatuba lil ghuraba oríire kó wọ́n bẹ fún gbogbo àwọn tí wọ́n bá ń pè lálájòjì nígbà yẹn àwọn strangers ìtàǹgbọ́ yìí níbẹ̀ òun náà ni pé ìsìláàmù dé ìsìláàmù padà lọ bí ayé bá ṣe wá ń di pé ń lọ síwájú tí alkiyama súnmọ́ bẹ́ẹ̀ náà ni islam ọmọ dínkù lára àwọn tó ń bẹ láyé lẹ́yìn tí wọ́n ti gbọ́ islam yé tẹ́lẹ̀ lẹ́yìn tí wọ́n ti ń sí islam ìlú islam agbègbè islam family islam inú ẹbí tí wọ́n sí islam àdúgbò tí islam wà ń bẹ yọmọ wá dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ torí pé ìparí ayé ń sọmọ òfin riwaya nínú ẹgbàá wa mi kí láyà rasulullah wọn wá bí anábì pé àwọn àwo gangan ni wọ́n máa jẹ́ àjòjì ńgbà náà tí wọ́n di àjòjì láàrin àwọn èèyàn tí wọ́n máa pẹ́ irú àwọn òwò yìí qala ànábì ní alladhina yuslihuna idha fasada an-nas ó dà láwọn tí wọ́n bá dúó pé àwọn ní sí ní ìbàjẹ́ àwọn sì máa kọ ìbàjẹ́ fún àwọn èèyàn àwọn ó sì máa tún táwọn èèyàn bá bàjẹ́ sí kọlọmọsà fèmí àti ẹ̀ náà sáàrin wọn wọ́n fi tó sì máa sọ pé àwọn gangan làwọn tún ayé sí òfin riwaya nínú ẹgbàá wọn mi wọ́n béèrè pé àwọn wo làjòdì nígbà náà anábì ní anuzaa anábì náà ni àwọn ẹ̀tàwóró mẹ́nà qabail anuzaa àwọn ẹ̀tàwóró nínú àwọn fámílì kọ̀ọ̀kan láti máa rí àwọn gùràbà àwọn àjòjì nínú àwọn fámílì ńláńlá ètò wọn pe anuzaa ni pé arrajulu aw arrajulan bẹ́ẹ̀ èèyàn kan péré ní the whole family ni ó jẹ́ àjòjì ètò wọn pè lájòjì yẹn ni pé òun ni ó di ẹ̀sùn mú àbẹ́yàn méjì péré nínú family kan jẹ̀mọ́ ní tí wọ́n ń ṣẹlẹ̀ ń sìn àbí ọ̀ṣẹlẹ̀ ọ bára rẹ̀ láàrin family pé bóyá lẹ́jọ́ mẹ́ta lọ nínú gbogbo family nígbà míì méjì nígbà míì wọ́n nìkan tọ́ ma pè wọ́n sínú ìsìláàmù tó lálàáfíà fún ìsìláàmù tó nàbì mú wa ni ẹja ṣe ẹja ṣe ìsìláàmù tó nàbì mú wa ẹjọ́ sí ìsìláàmù tá nábì mú wá ká lè sinmi ilé ayé bíyàn bá sí ìsìláàmù kò lè gbádùn ayé ta wọ̀nyí bíyàn bá sí ìsìláàmù jẹ́mà ọyẹ ọ̀run tí lọ náà kò lè rọrùn fún kọ́lọ̀mù bàálà kó mọ́sà mẹ́ni kọ̀ọ̀kan wá dúró nínú àwọn kan tó bá àwọn ará Mákà lájòjì nínú ìsìláàmù òun náà ní tawhidullah wa ibadatullahi wahdahu la sharika òun ní ká fọkàn sọ́dọ̀ Ọlọ́run ẹyọ kan ipò òun ní ṣe gbogbo nǹkan gbogbo ẹ̀sìn tá a bá sì fẹ́ sìn oye òun nìkan lágbọ́dọ̀ dájú ẹ̀ kọ́ agbọ́dọ̀ sí nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn aramaka yarí máa nábì lọ́wọ́ pé ha gbogbo ìdílé kọ̀ọ̀kan ló ní òòsà tí ń sìn ọlọ́run bá aláàfin sọ nínú al-Qur'an al-Karim pé a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní aja'ala al-alihata ilahan wahida àwọn aramaka wọn confront anabi wọn ní ìwọ Muhammad ó fẹ́ sọ gbogbo àwọn òòsà yìí ó fẹ́ wá sọ di ẹyọ kan péré àníṣe nǹkan kan mọ́ ní gbogbo àwọn òòṣà yìí lẹ́yìn wáhídà àfọlọ́wọ́n bá ẹyọ kan tó ń sọ yẹn iná hàtà lẹ́ṣẹ́ wọn òjá ìmọ̀lá ni ó ìmọ̀lá ni ó ẹ̀sìn tó gbédè yìí ẹ̀sìn yẹn ẹ̀sìn àjòjì ni gbogbo àwọn àdá gbogbo àwọn ìtànsìnù ànábì níbẹ̀ ni nítorí pé ẹnìkan náà lọ́ba tó dá gbogbo ayé àti tó wà nú ẹ̀ ọba yìí nìkan náà ló sì yẹ ká sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ànábì gbé wáyé orí pípé ni ọba ọpọlọ tó pé mu nípa ẹ má jẹ́ àsìn creation ma creator ni ká máa ṣe kíní ká máa sìn ní tí ò lè dára rẹ̀ kò lẹ́tọ̀ sí ká sìn ẹni tó dá gbogbo alágbọ̀dọ̀ máa sìn tó eléyìí náà làwọn náà ń pariwo nílẹ̀ Yorùbá lè ní pé àní Ṣàngó kí mùsùlùmí wọn wá mọ́ṣáláṣí kó tó máa ṣe Ṣàngó kí mùsùlùmí wọn wá mọ́ṣáláṣí kó máa ṣẹ̀yọ ọmọ bá wọn ṣe ọdún Ọ̀ṣun kájọ́ máa bọ Ọ̀ṣun kó ní òòṣà ìdílé bàbá yọmọ kírun yọmọ wáyé di o wọ́n sì máa sọdún ẹ̀ lọ́dọọdún ìgbónúkó lákòjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà tí ọ̀rọ̀ yìí balẹ̀ ní ilẹ̀ yorùbá wípé àníṣe kò só sàmọ́ ọba àwọn ará ilẹ̀ yorùbá lógìgì ewu lẹ́yìn gbélé. yìí tẹ̀ ní kámọ́sì kámọ́sì mọ́ yìí àwọn àfáà ní bá sàdó àbẹ̀rẹ̀ tá a bá fẹ́ ṣe. kí ló wá dé tẹ̀yìn tẹ̀yìn wá gbé ẹ̀sìn àjòjì wa. wọ́n sọdún ọ̀sùn alájí wa ń bẹ̀ àfa wa ń bẹ̀ wọ́n máa ka yàsìn láàárọ̀ ìjọ máa fẹ́ ṣe lákòjọ níjọ wọ́n kò àfọ́ kó ṣe yàsìn láàárọ̀ kó tó di pé ọlọ́wọ́n bá aláàtàmọ́lẹ̀ sí láǹbẹ̀ ká tó filẹ̀ inú àwọn tí wọ́n ń kà lọ sọ fún mi pé àwọn kọ̀ọ̀kan ka yàsìn láàárọ̀ nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣé ìtàwọn wá wòran nìyẹn tọ́jú òfin wa lọ tá a sì mọ̀ pé gbogbo òun náà làwọn yuslihuna aqaidan nas òun náà làwọn tí wọ́n ń tún ìgbàgbọ́ àwọn èèyàn ṣe wọ́n takú lérí ẹ̀ wípé la ilaha illallah la ma'buda bihaqqin illa hu kò sẹ́ni tá a gbọ́dọ̀ sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn ẹlẹ́yìn ọlọ́run ọba wa nílẹ̀ yorùbá láti pa àwọn ọba wa nílẹ̀ yorùbá àwọn àfáà tí wọ́n súnmọ́ wọn wọn ni wọ́n mọ̀ pé a gbọ́dọ̀ dá Ṣàngó àti ìsìláàmù papọ̀ ọba ń wá yídì ọba ń wá jimá ọba ń lọ mọ̀lódì ọba tó ń sọdún Ṣàngó gbogbo àná lámà bọ́ba náà wá kú jàmá àní kẹrùn sílá torí mùnáfíkì wọn pẹ̀lú ẹ̀ ń yọjú mọ́sálásí ètò ń yọjú nídìí Ṣàngó Ṣàngó sì ní ẹbọ ni ìmọ̀ wá mọ́sálásí òun ni ìbáàdà ẹ̀sìn tọ́nà torí ẹ̀dá wa ìmọ̀ àdàpọ̀ yẹn àsìkò ti tó láti pínyà tọ́wọ́ àwọn pé ẹbọ lọ́fẹ́ máa ṣe jáàmọ̀ pẹ́lẹ́bọ ni ọ́ tọ́wọ́ àwọn pé ìsìláàmù lọ́fẹ́ ṣe kóòndé ẹbọ má ṣe ojú méjì má máa yọjú lọ́ọ̀kan bí wọ́n ti ń bọ̀ nǹkan kó tó máa yọjú mọ́ṣáláṣí ọ̀pọ̀ àwọn àgbààgbà nínú àwọn olóyè nílẹ̀ yorùbá tí wọ́n kàǹkà tí wọ́n máa ń wá mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mọ̀ pé ẹlẹ́bọ lọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti sọnú ẹbọ wọn àwọn àfáà dákẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé yín tí wọ́n ń ṣe yẹn oyè kò kí ṣe islam tí n bá fẹ́ ṣe islam la ilaha illallah Allah nìkan òun náà lèyàn gbàgbọ́ tó bá sì nídìí ìrànlọ́wọ́ òun nìkan lọ́ba tí ọmọ wa ràn lọ́wọ́ lọ́sọ́dọ̀ rẹ̀ ìyá kan àbúdú ọlọ́wọ́n bá ní ẹ máa sọ pé ìwọ nìkan ṣoṣo la máa sìn ẹ̀rí pé ọlọ́wọ́n ọ̀dà kọsàn gbogbo ẹ̀ àti orò àti ẹ̀yọ ọlọ́wọ́n ní ìyá kan àbúdú ẹ máa sọ pé ìwọ ọlọ́wọ́n Allah nìkan ṣoṣo la máa sìn wọ ìyá kan sta'in tá bá sì nídìí help tá nídìí ìrànlọ́wọ́ ọ̀dọ̀wọ́ ọlọ́wọ́n nìkan ṣoṣo la wà ràn lọ́wọ́ wa ètò mẹ́ni pé àníṣáájú àníṣogun nítorí fẹ́ gbógun ṣe yẹn àdúrà ń bẹ tó ṣe nùsùlá èmi oríṣiríṣi kan tẹ́nìkan ní tí ọ̀làdúrà tó ṣe nùsùlá a máa fẹsẹ̀ sùúrù mọ́ àgbà pé èṣù òun ló lè tètè yára bí àbùkátà wa èṣù sì ní ọ̀tá wa ni bóòlù ọ̀tá rẹ̀ ó ṣe bí àbùkátà rẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ balẹ̀ kọ́ wa ó fi aṣínú àwọn alògbòràbá àwọn àjòjì tó ṣẹ́kù láyé ìbádọ́lá èèyàn ọlọ́run òbúrúbátú ìbádẹ́tìlá léni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á rí i pé wọn ò kírun mọ́ wọn mọ́ṣáláṣí kọ́lá mọ́ṣáláṣí ń bẹ lójú títì ẹ̀rẹ̀ kó sáfù kan sáfù méjì àwọn kọ̀ọ̀kan tí wọ́n gbà pé kò sí tó gbọ́dọ̀ dírun lọ́wọ́ àwọn ni wọ́n ń pè ní gòràbà àwọn ni wọ́n ń pè ní àjòjì torígbà tí ìrún dé gbogbo àwọn sàhábà pátá Allahu akbar Allahu akbar tí wọ́n bá ti gbọ́ báyìí kò sí nǹkan kan tí wọ́n máa ṣe láyé wọn tí wọ́n tún máa bá lọ mọ́ wọ́n pàtì ni ó ṣe kó tóbi tó wọ́n ṣe jọ ni wọ́n lọ lè kírun wọ́n ṣe mítìn ni wọ́n lọ lè kírun wọ́n kọ́ra wọn lẹ́kọ̀ọ́ ni wọ́n lọ lè kírun wọ́n ṣe ìrìn àjò ni wọ́n kírun àwọn tí wọ́n ń kírun lásìkò lẹ́nì àwọn ní gòràbà kọ́lọ̀ wá fèmí àti ẹ̀ náà kọ́lọ̀ mọ́sá fi wá sínú wọn sórí tó bá ti kírun lásìkò ilé ayé tó wà yìí oyè kò válù mọ́ gbogbo tó bá ń ṣe lásìkò àpẹẹrẹ pé wọ́n yà lùbáríkà kó bẹ́ẹ̀ náà ni pé ó dìde láti lè dọ́lọ̀ ẹ má jẹ́ àwọn aṣẹ́ra wa o ṣe rí ilé ayé táwọn wáyé gan tí ò jẹ́ akẹ́rùn lásìkò yẹn iná ọ̀ràn gan làá ti máa yanjú ẹ̀. wọ́n tó bá ń fẹ́rí kanlẹ̀ ó kà sọ̀rọ̀ àrùn rọ̀bí àlẹ́ alátán sọ sínú ipò ọlọ́run ọba mọ́sà sínà fún mi ọlọ́run ọba fún mi lálàáfíà ọlọ́run ọba ṣàánú mi ọlọ́run jíta ọlọ́run ọba mọ́sà mọ́sọ̀rọ̀ báyìí kó inú tó ń wákàtí òjò kírun yẹn gan nínú ọ̀ràn gan ló ti sọ fọ́lọ́n kọ́lọ́n anábìlẹ̀ yìí ní fèrè kalẹ̀ fọlọ́n kọ́ máa sọ kankan àfi kọ́lọ́n fún ní nǹkan náà torí gbà náà ló súnmọ́ ọlọ́run ọba jù wasjudi waqtarib fèrè kalẹ̀ kọ́ dẹ̀ súnmọ́ ọlọ́run ọba jù lọ kọ́lọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa al-yawma fa khalafa min ba'dihim khalaf ọlọ́run ọba ní àwọn tó padà dé lẹ́yìn àwọn ẹni rí ada'u s-salah wọ́n mọ̀ fìrún rárẹ̀ kọ́dà àwọn àfà yóò máa wí jákujáku máa wí rédèrèdè èyí tá à ń ṣe iná ẹ̀sìn náà ni lọ́dọ̀ rẹ̀ èyí tó ń ṣe kílẹ̀ tó fi sásìkò mí ọlọ́mọ aláwọn kan padà dé nígbà táwọn ẹni rí bá lọ àdó àwùsọ̀dá wọn mọ ọlọ́run láre wọ́tábà òṣàwá látara adùn tí wọ́n wá adùn ayé ọ̀sọ́fà yẹlẹ̀ kọ́nà káyà ọlọ́mọ bá ní wọ́n padà wọ́n náà káyì wọ́n padà jìyà lọ́rùn wọ́n kírun àmọ́ kílẹ̀ tó wọ́n padà jìyà kílẹ̀ tó lọ́n fẹ́ jẹ wọ́n yà nítorí pé wọ́n lọ́ ìrun wọn lára alùkòràbà lẹ́ni èmi ọmọ tẹ́ máa ṣe dásùkò náà tó ti àwọn kòràbà wá jókòó wọ́n dàtí ń bẹ lẹ́wọ̀n àwọn ọmọ gẹrun nínú ẹ̀wọ̀n bí olómi yóò ṣe táyà mọ́mù bọ́ọ̀rọ̀ ilé rí bẹ́ẹ̀dì yọmọ kírun àfi tí làákà ìrọ̀bá sí mọ́tí ọmọ tí ń lọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kú lè ní wọ́n kàn kúkú jífà ẹ̀kàn rí pé oṣù kan oṣù mẹ́ta lọ́sibítù kò kírun ọlọ́run ẹ̀wọ̀n nulẹ̀ kò kírun lásìkò lọ́dẹ́ pé àárẹ̀ ìgbàlẹ̀ ẹ̀kọ́ mọ̀ sọ fún ọ pé ṣèṣe pé ọlọ́run ti ń ṣetán láti mú ọ lọ yọmọ bèèrè àláfíà kò sì ní kírun tó bá lè sàlùwàlá fọwọ́ sí yẹ̀pẹ̀ kọ́ fọwọ́ lé fẹ́ra ojú rẹ̀ àti ọwọ́ rẹ̀ dé kókó ọwọ́ ọ̀tán kò sì máa kírun lọ kọjú sí kíbílà tí ọba rọrùn kọjú síbi tó wá rọrùn ọlọ́run ti mọ̀ pé ara ní ọ́ ni òjẹ́ kọ́ lé kọjú sí kíbílà wọ́n kọ̀rùn rẹ̀ lẹ̀ bí àwọn tó kọjú sí kíbílà náà ìbádàlá ẹ̀dàkùn ilé ayé padà tán jẹ́mọ́ gbogbo tó ń tó jọ yẹn kò sí ọgbẹ́ onídàkọ́ ọmọ lọ́rùn ló fi fo káwọn kan pè é kó ti yá gbogbo tó ṣe kalẹ̀ sí láyé yóò di tẹlomi ìdí wọn máa mú lọ́rùn tí wọ́n máa jẹ́ àjẹmọ́nù rẹ̀ náà nírun ọwá lọ́rùn ló fi fo òmùrùn lọ gbogbo tó kó kalẹ̀ àwọn tí ọ̀bọ̀ làágùn ni wọ́n wá ń jẹ sórí pé ó fò ni wọ́n jẹ́ nìkan tán o lójoojúmọ́ ni wọ́n máa palẹ̀ má lè kíyàmọ́ o alùgbòràbà ẹ̀rí wọn ò nígbà abáwà lórí àwọn ọmọ fẹ́ jà ní pẹ̀lú àwọn àfáà tìbí ìgbà àsìkò ọdún tó ẹ̀yàn máa wọ́n máa yọ tó máa yín kíni alásùkò ọdún ti tó jálẹ̀ lè kírun ọkọ̀ ìyàwó lọ lè kírun ìyàwó lọ lè kírun gbà jábẹ̀rù ọlọ́run o jábẹ̀rù ọlọ́run o alùkòràbà gúrìbọ́tú tìbá ìsúnà lẹ́ni súnà dé ọbalẹ̀ jìgà nílẹ̀ yorùbá ọwá di àjòjì ní jẹ́ súnà wọn ní kọ́ ọmọ tẹ̀lé ànábì wa muhammad sọ́lá ṣé àwọn alágbé súnà wa ni àbọ́lọ́run ló ní ká máa ṣe súnà ọlọ́run wọn máa àtàkùn rọ̀ṣúlù fakòzó níta ànábì bá ti ní kẹ́ ṣe máa ṣe ìtàlẹ́ rẹ̀ kọ́ bí gbogbo tó bá ti ní ẹkú ń bẹ ẹkú ń bẹ ọlọ́run ọba lọ́wọ́ rẹkọmẹ́ndì súnà ìpè Muhammad ẹ̀ máa tẹ̀lé súnà ẹ̀ tọ́ba kalẹ̀ kọ́ránì fún yẹn tẹ̀lé tọ́ba tún sọ nǹkan mìíràn fún yín tí ò sí ní kọ́ránì yẹn tẹ̀lé torí ọlọ́run bá da ó sì dáa pé kò ní ṣe mistake ọlọ́run sì ń gáìdè súnà lẹ́nìí ó di pé àwa lálù súnà àwọn ìsà lù súnà ọmọ sì pèlè rẹ ọmọ pé ìwé ìsà lù súnà alùpùpù náà wá fẹ́ jẹ́ alùnáàrì ọmọ táǹpẹ̀ ní alùsùn náà ni kì í ṣe ẹgbẹ́ tí ìmọ̀ gba fọ́ọ̀mù tí wọ́n pe àwọn náà di iye báyìí rọ́ alùsùn náà lè yàn tí ó bá pinnu pé islam òun fẹ́ ṣe é bà nẹ́bí ṣe ṣe ọ̀tán òní ọ̀pọ̀ láǹjọ́ yẹn ẹgbẹ́ kan ẹgbẹ́ báwo wọ́n fẹ́ ẹgbẹ́ wọ́n fi ń da islam rú ni ọmọdégbé lẹ̀ wọ́n fúnra olókọ ẹgbẹ́ báyìí ẹgbẹ́ báyìí ẹgbẹ́ báyìí alùsùn lọ́dọ̀ yín ó ti dàrú gẹ́gẹ́ bí ìjọ ipe tó bá wù wá alẹ́ darapọ̀ mọ́ yín tí ó bá wù wá náà wọ́n ṣe ti wá mú kí ọ tán fọlẹ́ yá sáré lè sínú ayọ̀ káàlì fún ní amòrì ọlọ́run bá ní fẹ́ ẹ má yapa súnà o ẹ má yapa nábì o à ń tún sí ìbáwọn fìtínà fìtínà lẹ́kàn máa rán lé ayé fìtínà àyèmọ́ fìtínà tó ti bẹ́ẹ̀ lómi látara pé kò darúgbà sí sọmọ pé ẹni tó darúgbà sí ni àbí mùsùlùmí ni kì í ṣe kèfèrí àmọ́ ń ṣe ọlọ́run torí ànábì sí fìtínà kan sì máa ba kùsì nímà ní ìtọ́lọ́wọ́ kakú òfin ni tó dánu gbèsè anábìlẹ́yìn ọkùnrin ṣòkòtò yẹn àtàwọn sọ́yìn gbọ́dọ̀ kọjá kókó ẹsẹ̀ yìí òun ò gbé eléyìí kọjá tọ́lọ́run ọjọ́ àlùkìyàmà ọ mọ ẹni tó rán sí ọ ní ẹni tó sọ fún pé lọ́wọ́ kírun ọwọ́ náà wọn náà lọ sọ fún pé tí sòkòtò rẹ bá kọjá kókó ẹsẹ̀ ọwọ́ náà kí ló tó wá gbà kan gbọ́ tó fi kan lẹ̀ àwọn tó bá wá ń ṣe ẹwà rí wọn lájòjì pé ah èyí náà ti tún dára wọn sòkòtò tẹ náà balẹ̀ wọn aburú ńlá ni ó béèrè evidence ni tí wọ́n bá ti ní kinní kan oye ọlọ́run recommended fún wa nínú Islam ó béèrè pé evidence dà bóyá from Quran or from Sunnah ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó yín lọ́fẹ́ lu jẹ̀lúbáàbù àwọn ọkùnrin sọ pé ó ti tóbi jù pọ̀ wọ́n fẹ́ ó sì lo Islam thirty years in Islam ó rí jẹ̀lúbáàbù lọ òfò ńlá ni owó ṣe rìn káàkiri ọ̀n sẹ́lọ̀ ni tọ́lá wọn bá ní yìí nínú aléhìn mi jẹ́lẹ̀ bíbí yìí gbogbo àwọn ìyàwó yín ká máa lo jẹ̀lẹ̀ bábà yóò wọ́sọ tìsàlẹ̀ tìsàlẹ̀ yóò gbé jẹ̀lẹ̀ bábà lè kọ́lọ̀ kan lòun jẹ yóò wà délẹ̀ bẹ́ẹ̀ Quran thirty three verse fifty nine ọdún wo ló tó wá yí padà pẹ̀lú ìfẹ́ nù sódìgbà tó bá kú tán bá wá wọ jẹ̀lẹ̀ bábà fún ọ ọlọ́run ẹ má ṣe lálẹ̀ mọ́ ẹ má wọ̀ṣọ́ tó há mọ́ obìnrin ló wọ́n gbọ́ wọ́n láwọn àwọn táwọn moderate Islam ni tí wọ́n sọ mọ́ pé jẹ̀lúbà bọ̀dá ọlọ́run rẹkọmẹ́ndì kan ìwọ́sọ pọ̀ fẹ́ ẹ má bá yí lọ àyè má yí fìtínà ní ọmọ ọba tó ní mà tọ́jẹ́ pé ọlọ́run ọba àlá yóò máa fi dán o wọ́n ti japa súnà ọmọ ọ̀ràn wàhálà ọmọ súnà ní dáǹsọ́ ni sunna muhammad akọ̀kan pariwo muhammad rasulullah ashadu anna muhammad mo jẹ́rìí pa níbi ìdíṣẹ́ ọlọ́mọ jẹ́rìí pa níbi ìṣẹ́ tọ́wádọ̀ rẹ̀ ìjà lọ súnà yẹwà lọ́wọ́ sí mọ́ ṣé èyí tó ń sọ lọ́wọ́ fẹ́ gbọ́ àbí èyí tó ń ṣe gbogbo àwọn ọmọ akọ́ta ní ká lè kọ̀m̀pọ́ṣì jẹ̀lìbáàbù fún wa ó jẹ́ àwọn ọmọ obìnrin àwọn tọ́jọ́ kùnrin wọn fi gbà wọn lẹ̀ kí sókòtò wọn kọ́ mọ́kànjá àkókò ẹsẹ̀ àtàṣọ tí wọ́n bá wọ̀ àti adáǹsì lásán yóò sì máa là wọn kò mi wàhálà yìí òyìnbó kan ọwọ́ sí nàìjíríà ń bí ọlọ́run fẹ́ gba àwọn èèyàn ṣiṣẹ́ ó parí kọ́mpìnì ẹ̀ tán àwọn èèyàn wà apply àbá kan náà gbọ́n sókò tó rẹ̀ kọjá kókó ẹ̀sẹ̀ ẹ̀yọ́ máa yánu gbogbo wọn ni wọ́n wò pé à ní wọ́n sàáfẹ́ gbàyàn ìwọ́n tó rí báyìí bó ṣe rí torí yẹ̀yẹ́ ni wọ́n fa lò súnà sí ní ìbá fi súnà sí yẹ̀yẹ́ ọlọ́run sì máa dọ̀rọ̀ ẹ̀rú torí súnà yẹ Muhammad gan ló fi sí gbogbo wọn wá apply òyìnbó yìí ní kán padà wá ọwọ́ ní kán pé àbá àti sòkòtò rọ̀ balẹ̀ tí onírun gbọ̀nyẹn kán pè kọ́ wọlé ọwọ́ wọlé wọn sọ fún ọ pé sórí gbogbo àwọn yòókù yẹn ìfọkànbalẹ̀ sùn sórí wọ bó ṣe wà yìí mo ṣe rí ọ ọlọ́run yìí náà rẹ̀ ṣe déédéé tó wà ń mo ti bá ròyìn ṣiṣẹ́ ní Pakistan for years kò síye millions tí mo gbé fún tó jàǹbá mi rí nígbà wọn lẹ àwọn tí wọ́n gbà ṣiṣẹ́ jẹmọ́ òun nìkan ló pẹ́ wà mẹ́ ẹ̀dàkùn inú rẹ̀ da àbí gẹ́gẹ́ bá ṣẹ̀rọ àmọ́ kí kí ni wọ́n rí òun náà ní appearance òun fánu gbọ́n torí pé ṣiṣẹ́ <laughs> ah òun disappoint Islam ni ẹ̀ nítorí sọ ni pé Islam díyàn lọ́wọ́ ni ẹ jẹ́ kí n mọ kó nítorí sọ yín directly ni ọ̀jàlùbáàbù lẹ́nu àpàdé ẹ̀jọ̀ Monday tó lọ fi ṣe ó gbé kéèpù sọ́run nítorí sọ ní pé jẹ̀lúbáàbù yẹn yóò dínà ayé kò ní jẹ́ ká yóò dọ́dọ̀ rẹ̀ ẹni tí sì fún yàn láyé lọ́ba tó ní kó lo jẹ̀lúbáàbù kul Allahumma malikal mulki tu'til mulka man tasha ọlọ́run bá ní ìlànà bí máa kì mí èmi ní fún yàn lọ́lá èmi ní dáyàn lọ́lá gbogbo ọ̀nà tó bá sí ilé ayé mi mo sí èyí tó bá sì tì mí mo tì í ẹjá dó dédé o ẹjá dó tọ́lọ́wọ́n الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى قال نبيكم محمد صلى الله عليه وسلم ياتي على الناس زمان القابض على دينه القابض على التمر أدوكم فمولون وباوا إتي الله ولولا قبى النبي محمد kọba gbogbo àwọn aráàlẹ́ àtàwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni rẹ̀ jẹ́rìí pé ọlọ́wọ́ bá wà òní kánà ọba tágbọ̀dọ̀ sí anábíwá Muhammad irú ọlọ́wọ́ bá òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ìbádọ́lá ẹja lọ lẹ́bẹ̀rù ọlọ́wọ́ agbóhun tá anábíwá Muhammad sàlàyé fún wa anábì ní yá ti alẹ́nà sí zaman àwọn àsìkò kan bọ̀ tí ó padà dé nígbẹ̀yìn ayé alẹ́kọ́bídò aládìíní nítorí pé àsìkò yẹn a ìbàjẹ́ ọ̀pọ̀lẹ̀ ayé ẹni bá wá pinnu pé òun tóun òun ó dúró lérí bọ́lọ̀ ṣe wí bá nábì ṣe wí yóò máa rí nira àmọ́ ọ̀rọ̀ rẹ̀ ó padà dayọ̀ ànábì ní àpèjúwe rẹ̀ àpèjúwe rẹ̀ ẹni tó di ògùn náà mú pé tó bá ti lè rọ́jú e, di ògùn náà mú ọ̀rọ̀jú di ìsìláàmù mú torí ìsìláàmù ti tán lára àwọn èèyàn ẹ̀kan wá àwọn èèyàn polofo ni o ẹ̀kan jókòó islam ni o àkílódé tí ò ní rí bẹ́ẹ̀ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní ọlọ́sọ̀gùn làwọn wà àwọn bọ́lọ̀ ń dó pé àwọn ọ̀bọ́lọ̀ ń làwọn ṣe kí ni làwọn bá èèyàn pé àní tó ń wọ́n dọ̀jọ́ alẹ́ yóò padà sunkún èyí tẹ́ sọ fún láàárọ̀ náà èyí náà padà bá sùn èyí màá yá mi lé ní gàdábàtú asuluk kálukú fẹ́ máa wù wàkíwà ẹ̀rí pé ìwàkíwà kálukú fẹ́ máa wù látara àyè ní tìjú àwọn yóò ní tìjú mọ́ ẹ̀rí ọmọ kékeré yóò dúró yóò máa bá ẹgbẹ́ bàbá rẹ̀ sọ̀rọ̀ nígbà tí ń bọ́ máa àbúrò rẹ̀ sọ̀rọ̀ kò sí tìjú lọ́dọ̀ àwọn ọkùnrin lọ́dọ̀ àwọn obìnrin aṣọ wíwọ̀ kò sí tìjú ń bẹ̀ mọ́ lẹ́yìn náà àwọn èèyàn wọ́n gbà pé tá a bá ń sòdodo kò lè dá fún wa ìpè irọ́ ni ẹja máa pa níjọ́ tí a sí irọ́ rẹ̀ tó bá tú níjọ́ náà lọ padà sẹ́yìn sọmọ pé wọ́n sọ pé irọ́ yẹn ló gbé ọgá mi ọlọ́run wa sọ fún pé irọ́ máa ń sékìní ni máa ń fa àyàn sẹ́yìn wọ́n gbèsè fún ọ sí dáadáa ẹni wọ́n bá tọ́ bá rí mẹ́ ọlọ́run falùbáríkà sí àmọ́ kọ́ wá lù wọ́n jìbìtì wọn ò ní padà wá mọ́ àìwá mọ́ yẹn padà sẹ́yìn nìyẹn wọ́n tún mọ́ sọ fáwọn ẹlòmíì so orí kìí sáwọn ènìyàn ní dáwọn yẹn padà o ọlọ́run ọba aláàtò disappoint yẹn ló ń dáwọn padà o ẹ dákun torí ọba wa àwọn òbí wa àwọn bàbá wa àwọn ìyá wa ẹ ẹja tọ́jú wọn bọ́ọ̀bá ń ṣe wọ́n mọ̀ pé ah ọmọ ìyá ọmọ bàbá ọmọ mọ́mí ọmọ dádì wọ́n dáhùn torí pé nígbà táyé bá ti dòpin àwọn èèyàn ọmọ neglect àwọn òbí wọn ni wọ́n mọ̀ pé dádì wàhálà ti pọ̀jù mọ́mí wàhálà ti pọ̀jù you are disturbing me bàbá tó tọ́jú ẹ̀ láti kékeré jama ìyá tó jọjú ẹ̀ tó jìyà tó jìṣẹ́ tó fi jẹ́ pé lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rẹ̀ ò tó nǹkan àwọn èèyàn dáadáa wọ́n kéré láwùjọ kọ́lọ́mọsán fàwa náà sínú wọn àwọn tí wọ́n ń jákun ẹbí lọ́pọ̀ jù láyé àwọn tí wọ́n ń sí níbọ̀ wọn lọ́pọ̀ jù láyé níbọ̀ lọ́ba jẹ́ muslim ó sì dáadáa sí ìbá jẹ́ christian ó sì dáadáa sí ìbá jẹ́ kọ̀lẹ́sìn ó sì dáadáa sí dáadáa táyé ẹnu ẹ̀sìn nìkan ẹ̀ níbà sí kìnnì lẹ̀ níbà sí. burúkú bàtún tàrkì máa náà wọ́n ní gbogbo àwọn nǹkan tí ọlọ́run ọba aláàkọ́ ọwọ́ dẹ́jòjì lára wa tí wọ́n ní àrọ́ ah nílò tẹ́ lónìí kí mẹ́ mùsùlùmí ó sì wà ní koran wọ́n kàn jẹ́ mùsùlùmí láì lo koran kéyìí sì máa lo koran gan ni máa jẹ́ lẹ́yìn náà àwọn èèyàn pé wọ́n ta tẹ́tẹ́ everywhere wọ́n dà gẹ́gẹ́ gbà tí sọ̀rọ̀ nípa ẹ̀ ọlọ́run dẹ̀ ni nígbà tí ti pé wọ́n dé bọ́sọ̀bù láàárọ̀ báyìí gbogbo wọn kọ́kọ́ gba ọtí lọ́dọ̀ ọ̀yà ọlọ́tí tí wọ́n máa ń jù sínú sásẹ̀tì báyìí ẹ̀rí tí wọ́n máa fà á tí wọ́n máa fà á mu tí wọ́n máa fà á mu ìwọ́n tó fẹ́ gbìyàn tó fẹ́ dọpọlọ ẹ̀rú lẹ́yìn náà fẹ́ bà láfíà rẹ jẹ́ iṣẹ́ ọ̀kadà gan kì í ṣiṣẹ́ tó yíṣì owó tó tún kó jọ àsìkò tó kọ́lé tó ra mọ́tò tán ọtí tó mu ti bà láfíà jẹ́ ọ̀bá tó gbádùn ẹ̀mọ́ ẹlẹ́mìí padà ta property rẹ̀ látara ṣẹ́ṣí tí wọ́n láwọn padà dúró di ọ fèrè wọn ní kọ́ mọ́ mutí ọdẹ mutí ẹ jáde máa wò bẹ́ẹ̀ náà lọ owó èlé tá ń gbà káàkiri jẹ́ wọn bá a ṣe ń sọ yìí à ń gbọ́ bàbá ti kó ń jí mọ́ ẹlẹ́mí yọ̀tà dànù ìpè ọ̀rọ̀ tí màmú sọ yẹn ní ọpọlọ́m sọ yẹn kọ̀ wọ́ọ̀kì mọ́ lásìkò yìí ẹ lọ́ba ti gbẹ̀yìn ayé ọ̀padà sọ pé tọ́lọ́n sọ sọ lọ́kọ̀ rẹ̀ ti àwọn yẹn ti ń sọ báyìí pé ah ìmáàmù tọ́lọ́n sọ lọ́kọ̀ rẹ̀ <laughs> nídìí bẹ́ẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́n bá ká sì máa sọ́ra tá a bá sì ń gbọ́ wá sí ká máa tẹ́lé kọ́lọ́wọ́n bá aláàkọ́ mọ́sá sànú ní kọ̀ọ̀kan wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ti di gaarun ọkọ lónìí mo ṣe fẹ́ ni yóò lọ́wọ́n fẹ́ bẹ́ẹ̀ ẹ dákun kí ni tó máa yẹ sí Islam nìyẹn ọlọ́wọ́n bá ní fọ́sọ́ọ̀lì ha ọlọ́wọ́n ní ẹ̀rẹ́ àwọn obìnrin dáadáa ọlọ́wọ́n ní kọ́ọ̀nì tàt àwọn náà ní àwọn obìnrin tí wọ́n máa ń gbọ́dọ̀ sọ̀kọ̀ wọn lẹ́nu dọ́là fi ròyìn wọn nù ọlọ́run fún ọkọ̀ pé wọ́n lẹ́wà wọ́n ní fámìlì wọ́n lówó wọ́n ṣiṣẹ́ iṣẹ́ ìyàwó ló ń ṣe tó gbọ́rọ̀ owó ìyàwó ló ń kó jọ ọmọ pé lọ́dọ̀ ọlọ́run ọba yìí sẹ́ni rí bọ́kọ̀ rẹ bá ti fẹ́ bẹ́ẹ̀ náà lọ́fẹ́ tí ọba ti takọ̀ sí ọlọ́run ọlọ́run fa sọ́ọ̀lá ha àwọn ẹni rí lọ́dún àwọn obìnrin tó ń bẹ lérí ilẹ̀ alikaribat àwọn tí wọ́n jẹ́ àjòjì nígbẹ̀yìn ayé náà àwọn obìnrin ọlọ́run ní kọ́ọ̀nì ta làwọn tí wọ́n ń gbọ́dọ̀ sọ́kàn wọn lẹ́nu ó ń borí lóòótọ́ ó ń bojú àmọ́kọ̀ ló wọn ṣe fẹ́ ni ìwọ ní bá mi ni ìwọ ṣe fẹ́ lọ́dọ̀ ọlọ́run yìí sẹ́ni rẹ o ọlẹ́ má jẹ́ kèfèrí àmọ́ ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ju ọlọ́run bá wa èèyàn màá yá mi gbogbo àwọn ọkùnrin tá à ń yín àwọn ìyàwó wa jẹ nẹ́sìn gbogbo ọkùnrin ti gbà pé fifty fifty lè tó lé yẹ́ mọ̀ sọ fún ìyàwó ẹ̀ pé sanwó skul èmi ò sanwó lé yàtọ̀ máa pé oúnjẹ ta fẹ́ra yẹn èmi ọ̀ra foodstuff wálé ìwọ ní kọ́ wà bẹ́ẹ̀ tí máa ṣètò ọbẹ̀ owó sì ń bẹ̀ lọ́wẹ̀ ni wọ́n ń pín responsibility rẹ̀ sí méjì tó nígbà tó ti pín sí méjì yẹn àṣẹ rẹ̀ náà yóò sì pín sí méjì torí ọlọ́run bá aláà ó ní ká máa ṣe dáadáa sáwọn obìnrin ká máa tọ́jú wọn ká máa fún wọn lówó ká máa fún wọn lóúnjẹ ká máa fún wọn láṣọ nítorí pé àwa lọ̀gá wọn àwa lè lérí wọn àwa ni alámòjútó wọn tó bá ti tó bá ti fi responsibilities yẹn lẹ̀ definitely ó ti ò lè rí àṣẹ rẹ̀ gbà pípé mọ́ àfàwọn obìnrin tí wọ́n extraordinary obìnrin tí ò sí rí wọn ọ̀pọ̀ nílé ayé mọ́ ni wọ́n máa fún ọ lówó ní ó tó mọ̀ respect àwọn àyẹn ò tó nǹkan wọn wọ́n wà àmọ́ ò tó nǹkan yọ́ọ́ máa gbowó ẹ̀ kalẹ̀ fún wọn ó tó máa respect ẹ̀ you know ìdáàfin jọkọ̀ kó náà nìkan máa ná ṣọba ṣètò nǹkan káwọn obìnrin náà kán má torí pé bọ́yá wà lọ́wọ́ wọn kán máa rúga ṣọ ọlọ́wọ́n bá láàrin ilẹ̀ kó tó gbé fún ọ ọba bùgá ọlọ́wọ́n gbà padà wọ́n fún ọ torí kó lè bá sórí rẹ ni wọ́n fún ọ torí kó lè bá sórí bú ó di gàrú graduate university ló ti jáde ọkọ rẹ̀ sì wákà ẹ̀hìn lẹ́yìn náà nǹkan ọkọ òun náà ló lè rí aya kọ́lọ́mọdé aṣọ́rí burúkú lábẹ́ àwọn ọkọ wa kọ́lọ́mọsẹ̀ ṣàánú wa àwọn díẹ̀ ni ó kù nínú àwọn obìnrin dáadáa kọ́lọ́mọsẹ̀ fàwọn náà sínú wọn wọn ṣàdúrà ní o àwọn tí wọ́n darí ayé àwọn ọba gbogbo àwọn president gbogbo àwọn governors àwọn chairman gbogbo àwọn councillors gbogbo wọn pátá èèyàn péré ti báyìí lẹ́rìí pé ọlá níyàn dáadáa ọ̀pọ̀ wọn àfà pé olè ni wọ́n fẹ́ jà ó lẹ̀ nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mù bá aláà kọ́mọ́sá ìsànú wa kọ́ba tún àwọn ìjọba wa ṣe wọ́n máa ṣàdúrà fún wọn ìdààmú yẹn pọ̀ káàdì wọ́n máa mọ̀ pé ìdààmú yẹn pọ̀ protest ní kámọ̀ ṣe àwọn tó yẹ kó sọ fún wọn káníkan lè sọ fún wọn káwọn náà máa kọ́ lẹ́tà sí wọn láwọn bàdó àràn wọn lọ́wọ́ kọ́lọ́mù ẹnìkọ̀ọ̀kan ọlọ́mọ fi àṣìnà àwọn tí wọ́n máa dààmú o ọlágbára ọlọ́wọ́n bá wa ẹ̀yọ́n máa mi nínú ẹ̀sìn wa Allah subhanahu wa ta'ala oúnjẹ yé wáyé pé ẹgbìyànjú kẹwàá nínú àwọn díẹ̀ láti gbàtà yìí ti bẹ̀rẹ̀ náà ni àwọn díẹ̀ lọ gbangba ọ̀yẹ́ nígbà tó yá àwọn díẹ̀ náà padà tó máa gbà nígbẹ̀yìn ọlọ́ni wà máa amana ma'ahu illa qalil ọlọ́ni láwọn díẹ̀ báyìí náà ni wọ́n padà gbà ọlọ́ni wa qalilun ma'hum ọlọ́ni láwọn díẹ̀ báyìí náà ni wọ́n máa wúlò láàrin àwọn èèyàn ọlọ́ni wa qalilun min ibadiya shakur ọlọ́ni láwọn díẹ̀ náà ni wọ́n máa dúpẹ́ tàbá sórí fún wọn ọlọ́run fún olówó sí ó dúpẹ́ sọmọ pé wọ́n wá ní ọkàwé ni àbí ọkọ́ṣẹ́ ni àbí ọṣòwò ni ẹ̀pọ̀ tẹ́jọ́ bẹ̀rẹ̀ ṣé gbogbo wọn lọ́dà bí ṣé gbogbo wọn rí nítorí definitely ọlọ́run ọba àlá ọkàn fi kánwó sínú ọbẹ̀ ẹ̀yọ̀ tiẹ̀ lójú ọmọ yọ̀ àwọn tó ń ṣe wédú pọ̀ rẹpẹtẹ nídìí bẹ́ẹ̀ máa dúpẹ́ o ọjà máa dúpẹ́ o gbogbo tó lọ́ọ́ máa ti ṣe fún sáà máa dúpẹ́ alhamdulillah alhamdulillah ọlọ́run bá ní walakinna akthara an-nasi la ya'lamun ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn aláìmọ̀kan wọn máa ń yà wọ́n rò dòdò báyìí wọ́n sì láwọn ògbọ́ wa ma aktharu an-nasi wa law harasta bi mu'minin ọlọ́run rẹ̀ Muhammad ó sì wù kó ṣe wàhálà tó ọ̀dààmú dààmú ọ̀pariwo pariwo lọ́lẹ̀ mọ̀ yí pé ọ̀pọ̀ wọn ò ní sí kìíní wọn ò ní gbọ́ ìtumọ̀ ni pé àwọn olóríire kọ́lọ́mọ bàálà kò fìyà sínú àwọn tí wọ́n tọ́ ayé ṣe kọ́lọ́mọ fìyà sínú àwọn tí wọ́n bàyé jẹ́ kọ́lọ́mọ bàálà kọ́mọ́sà fìyà sínú àwọn tí wọ́n máa ran àwọn èèyàn lọ́wọ́ kọ́mọ́ fìyà sínú àwọn tí wọ́n máa kó bá àwọn èèyàn kọ́lọ́mọ́sà fìyà sínú àwọn tí wọ́n máa sin ọlọ́run ọba kọ́lọ́mọ fìyà sínú àwọn tí wọ́n máa sin kàmí lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run fìyà sínú àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ sábàbí ìdùnnú fáwọn wa ìbáàdà tá a máa ṣe nítorí ọlọ́run ọba tó sì jẹ́ ìbámu pẹ̀lú tànàbí ọlọ́mọṣà fi tàwa lọ rẹ̀ ọlọ́mọṣà tún wá sí bí níta kù sí gbogbo àwọn wa pálapàla tí ń bẹ lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan ọlọ́mọṣà tún wá sí ọlọ́mọṣà ìṣànú wa gbogbo bí táti wá jẹ halal ọlọ́mọṣà darí wa lọ́bẹ̀ kọ́ darí halal wá sọ́dọ̀ wa ọlọ́mọ bàálà ديوننا واشف مرضانا ومرضى المسلمين ولا موتانا وموتى المسلمين اللهم اجعلنا من الغرباء ومن القريبات يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم خص بناسيته كامنا إلى ما في خير للعباد والبلاد اللهم أصلهم يا رب العالمين وارزقهم بطانة صالحة يا ذا الجلال والإكرام يا رب العالمين صلي وسلم على البشير النذير محمد بن عبد الله صاحب الرسالة محمد بن عبد الله صائب الأمانة محمد بن عبد الله رحمة, رحمة للعالمين اللهم اغفر لنا ذنوبنا واستر عيوبنا واستغفروه إنه هو الغفور الرحيم أقم السلام